الله أكبر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم حتى ترضى وإذا رديت حتى كانت من أمها في علمك وزنته وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آيتك بحفظ إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباتنا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين الحمد لله رب العالمين ọpẹ́ ni fún ọba ọ̀gá ògo ọba tí ó dálé ayé pa rẹ ká ọba tí ò fàyè lẹ fẹ́nì kankan pé wá kò sì lọ bẹ́ẹ̀ lásán gbogbo wa yányá bẹ lórí wa ó sì níṣẹ́ rán kó bá wa ṣe àti fún olùránṣẹ́ ńláńlá ni olùránṣẹ́ àgbà tọ́lọ̀ ń gbé tírà ńláńlá lé lọ́wọ́ èyí wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ẹni tí wọ́n pẹ̀kún ẹ̀ tó fi jíṣẹ́ náà tó jẹ́ ẹ lájẹ́ yanrí náà làwọn sọ̀hábà àwọn aráalé ẹ̀ láwọn ìyàwó ẹ̀ láwọn ọmọ ẹ̀ láwọn olùbátan rẹ̀ olùmọ̀ akẹ́ gbogbo wọn. ọgbọ́ àwọn olùrẹ́ni tọ́lọ́run bàbá wa alájí àgbà bàbá wa sheikh wa Kamaluddin al-Adabi bàbá wa àfa àgbà sheikh Tajul Adabi bàbá wa lágége sheikh wa sheikh Adam Abdullahi àti gbogbo àwọn tí wọ́n bí àwọn bàbá wa yìí láwọn àlùfáà wọn láwọn olùgbé wọn mọ̀ dáadáa tó fi débi tí wọ́n dé tí wọ́n wá olùrè fáwa náà ọlọ́run bá wa gbogbo orí gbogbo wọn. àmì olóńlébí rìn tọkọ wá wà á fọdọ ìní. ọlọ́run o àánú rẹ mọ́sàjẹ́ ọ̀rọ̀ kiri wọn. olóńlébí rìn tọkọ wá wà á fọdọ ìní. Ìsọ́bátò ìṣèfáàkè wà káyèrè wà náà ilé. Àbáwá ṣẹ́kù wa ṣé òṣìtò sáání ìsàkété tí wọ́n jẹ́ gbòǹgbò kan nínú Islam nílùú Benin tí wọ́n sì dáko dáadáa ńlẹ̀ tára lé ará òde ń jẹ mbẹ̀ nínú èso tó jáde lára bàbá wa yìí náà ni bàbá wa sheikh wa sheikha doctor wa doctor Abdulrahim tí wọ́n jẹ́ olùrè tí wọ́n ń re gbogbo àwa àfa àtàwọn wá sí. Si ojú òpópó Sunna TV ọlọ́run bá wa pẹ̀lú àlùfáà wa náà àmín ọlọ́run gbogbo ohun tó jogún fún wọn ní mímọ̀ má jẹ́ ó di àtòjíjẹ́ mọ́ wọn lọ́wọ́. àmín olólè bírì wà takuwa wà ló fọdọ́ ìlí ìsọ̀bàtò ìṣèfàákè wà khayri wà náà ìlí gbogbo àwọn àlùfáà wa dáadáa tí wọ́n ti ṣáájú wa tán ti ṣiṣẹ́ ọlọ́run àtàwọn míì náà tí wọ́n tún mọ̀ wá ọlọ́run ó san gbogbo wa lẹ́sàn-án. àmín. ẹ ṣe inú ìwé ni gbogbo wa bàbá wa tí ọlọ́run fi wọ́n fi ṣe ọ̀gángán káyé ó máa rí wa wò ní Sunna TV alhaji wa haji Abdulrozak tí bàbá wa. Aji Sefu Saka àríkọ́ṣe Alhaji wa Muhammad Yaqub ti baba wa Sefu Saka àríkọ́ṣe àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ́gọ̀rọ̀ wọn láwọn ọmọ bàbá lọ́kùnrin àti lóbìnrin àwọn olókùn fàtọ́lọ́hún fi ní kí a máa hàn lójú òpó Sunna TV gbogbo ohun tọ́lọ́hún ti ṣe fún bàbá kí bàbá ó tó lọ táyé fi mọ̀ wọ́n léèyàn tọ́lọ́run tó wá kọ́rẹ́sì kí bẹ́ẹ̀ náà tì yín náà tẹ́yìn náà tó ń ná sójú ọ̀nà tọ́lọ́run ẹ jèrè yìí àmín ẹ tún jèrè láǹkì àmà àwọn ọmọ yín ó jèrè ẹ̀sìn ní parí báyìí. olùbí rẹ̀ wá takùn wá wá lòlùfọ̀dọ́ ìní ìsọ̀bàtò ìṣèfàákè wà káyèrè wà náà ilé ìsọ̀bàtò ìṣèfàákè wà káyèrè wà náà ilé. ìyá mọ̀ ọ́rẹ́ fọ́lọ́ ọ̀rẹ́ ni afábdọ́ra ufi. ọwọ́kùnmọ́. anabi muhammad. sallallahu alayhi wa sallam. anabi ṣàlàyé ọlọ́run fún ọ ó yẹ ká mọ̀ pé ọlọ́run náà ní ọba olùrè ibi ọlọ́run bá sì rí òun kálukú tó bá darí ẹ̀mí rẹ̀ sí bí ó ti máa ṣe tí ó fi kúrò láyé náà nìyẹn ni ló mú ọlọ́run sọ fún anabi inú alukur'an karim ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajimi. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها àfúláhà àwọn ẹni tí ó jèrè pàápàá àwọn ẹni tí wọ́n rí èrè ọlọ́run jẹ tí wọ́n rí bí ire dé sí lálùkìyàmà manzaka manzaka. kọ́dọ̀ àfúláhà manzaka. kọ́dọ̀ àfúláhà. Mazaka. zaka. ibi tá a bára wa lónìí agbára wa kọ́ o alukurani jẹ́ ká mọ̀ wípé méjì lòǹyàtọ̀ máa dámọ ó pè sí pàápàá Ọlọ́run pàápàá fún rẹ̀ òun náà sì ni ó ní àjọjọ lọ́wọ́ tí ó fi jọ ń kálukú síbi tó bá wù kó jọ sí. Si ẹni ó bá rẹ̀ lójú ọ̀nà tọlọ́hun tí ń sin lọ́hun kó mọ̀ fọwọ́ lágbáyà wípé òun ti mànà òun lòun mànà ọlọ́run ní kọ́dí àfúláhà man kọ́dí àfúláhà man kọ́dí àfúláhà man ọlọ́run ní gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n jèrè ayé tí wọ́n jèrè àkìyàmà iná ni àwọn ẹni tí ọlọ́run pàápàá fún rẹ̀ tó bá fọ ọkàn wọn mọ́ gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí máa ń kùnú ọkàn ọmọ ádámà tí máa fi ń da ọmọ ádámà lẹ́rù nù ọlọ́run ní gbogbo àwọn ẹni tó wọn ọlọ́run bá fọ tiẹ̀ mọ́ tí yóò sínú ọkàn rẹ̀ eléyìí ni ó jèrè. kọ́dé afúláhàmọ́ zaka kọ́dé hmm. afúláhàmọ́ zaka. ọlọ́run lòun lòun wá díẹ̀ olùpín tí ń pín nǹkan ò sí àfòwọn ọlọ́run wà kọ́dé xọ́ọ̀bà mọ́ zaka. wọ́n kọ́dé xọ́ọ̀bà mọ́. دساها وقد خاب من دساها من دساها ẹni tọ́lọ̀ ń bá ṣì lọ́nà tó fèdí dídí ọkàn rẹ̀ tí ò rí ìtọ́sọ́nà tọ́lọ́hún tẹ̀lé ó pàdánù ó pòfo ayé ó pòfo àlùkìyà. wọ́n kọ́ di kọ́ ilaha illallah. Wa qad khaba man dasa. Wa qad khaba man dasa. Abáàdọ̀rà Uvi, wáyà méjèèjì yìí. Anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Bá Anabi bá ké súrà táyà yìí ń bẹ nínú ẹ̀ tó bá dọ̀ gángan àyà yìí, Anabi a sì bú ẹkún yóò wá kó ìwárìrì sọ́kàn dá ilá ìlọ. kọ́dà fúláhà máa ń zaka. kọ́dà fúláhà máa ń zaka. nínú ẹ̀gbà wa tá a gbà látọ̀dọ̀ Abu Zarri radiyallahu ta'ala anhu. ọlọ́run gbọ́ tó ń ṣe ọlọ́run sọ báyìí wípé ó ní anabi sọ wípé kọ́dí àfúláha man akhlasa qalbahu lil imani. sallallahu alayhi wa sallam. ẹni tí òun lè rí pé ó jèrè léèrè tó tóbi jù iná ni ẹni tọ́lọ̀ ń bá ṣàfọ̀kan tọ́lọ̀ ń bá ṣe àfọ̀mọ́ ọkàn rẹ̀ síbi ìgbàgbọ́ ọlọ́run fọ ọkàn rẹ̀ mọ́ ó wá fi ìgbàgbọ́ sínú ọkàn rẹ̀ kò sí nǹkan kan tó mọ̀ ń bàbàrà lẹ́yìn ọlọ́run kò sí nǹkan kan tó kàkún lẹ́yìn ọlọ́run ànábì ní irú àwọn tó jèrè inú àwọn nǹkan tẹ́ bá pàdé lára wọn ìmánì ni ó gbààyè lọ́kàn wọn ó lẹ́lẹ́kejì ń bẹ̀ wàjà alákọ̀lùbáhu sàlímà ànábì ní gbogbo ẹni yòówù tọ́lọ́run bá fẹ́ kó jèrè ja'ala qalbahu salima ọlọ́run ó ṣe ọkàn rẹ̀ lọ́kàn tó fúyẹ́ àdìọ́kàn abúsọ́mọlàkejì ò ní sínú ọkàn ẹ̀ kò ní ní ìgbéraga ìkọjá àyè sọ́lọ́run ò ní sínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìlara ọlọ́run ò ní jogún ẹ̀ fún kọ́dí àfúláhà. kọ́dí àfúláhà man zakka. قد أفلح من زكاها من زكاها ẹni tọ́lọ̀ ń bá fọkàn rẹ̀ mọ́ iná lẹni tí yàrá kọlba hu sẹlíman ọkàn rẹ̀ ò ní máa ru àyídásọ́mọlá kejì bí èèyàn bá lu níwájú ẹ̀ tí owó rẹ̀ ń gbèrú sí tóun sì kọ̀ tí ò ní yóò gbà fọlọ́n gbé ti kọ́nu mo ti pàdé olówó rí ó ní nínú tí màá ń sábà ṣe àpọ̀ púpọ̀ táwọn ẹ̀yẹ olówó bíi kí tálíkà tó ní díẹ̀ kí tiẹ̀ ò tún di tàwọn ni. kọ́dẹ̀ àfúláhà máa kọ́dẹ̀ àfúláhà máa ń zàká. ọyẹ ọkẹ́nu olówó tí ọkàn rẹ̀ fúyẹ́ tí máa ronú kí tálíkà náà dolówó bí ọlọ́run ní gbogbo àwọn ẹni tí wọ́n jèrè ayé àtàlùkìyàmà làwọn tó ń bá fọkàn wọn mọ́ níbi kí wọ́n rí tọmọlàkejì tí ń da kí wọ́n sì má dà á lẹ́rù nù. ànábì wa ní nínú àwọn ọ̀ṣọ́ tọ́lọ́hún ó ṣe fún àwọn ẹni tọ́lọ́hún bá fọkàn wọn mọ́ wàlẹ̀ sáà náà hù sọ àdìkan. ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu rẹ̀ òtítọ́ ọ̀rọ̀ ni yóò máa jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tí ó ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ tí yóò lè kà kún iná nírú ẹni bẹ́ẹ̀ ó máa sọ kọ́dí àfúláhà ń. kọ́dí àfúláhà ń zaka kọ́dí àfúláhà ń zaka. wà náfúsáhù mutma'innatun. ọkàn rẹ̀ àbí ẹ̀mí rẹ̀ yóò jẹ́ ẹ̀mí kan tí yóò gba iṣẹ́ ọlọ́run yóò dúró lórí ìtọ́ ọlọ́run yóò dúró lórí àkọọ́lẹ̀ ohun tọ́lọ́run bá kọ́ fún ọkàn rẹ̀ ó lórí ẹ̀ pé ìjọ tó bá kún òun náà ni ìjọ tí ò bá kún òun náà ni ìfàyàbalẹ̀ wípọ́ lòun bẹ pò lóun ò mọ̀ wà pò lóru ẹ̀ níbẹ̀. qad aflaha man قد أفلح من زكاها وخليقته مستقيمة gbogbo ẹni tọ́lọ̀ ń bá fẹ́ kó jéèrè ayé kó jéèrè alkiyama tariqatahu mustaqima àwọn khaliqatahu mustaqima ọ̀nà tó ń tọ̀ ń wò bá máa tọ̀ nílé ayé ọ̀nà tó dáa ni ọ̀nà tọ́lọ́hún tànàbì lẹ́rìí tí ó máa tọ̀ ntọ́lọ́hún bá ní ká ṣe ìdí ẹ̀ lẹ́ẹ̀mọ́ bá ẹ̀ ní bá ń bẹ ntọ́lọ́hún bá ní ká. kọ́dé àfúlẹ́ máa ń zàkà àfúlẹ́ máa ń ojú ọ̀nà tẹ́ bá máa ẹni bẹ́ẹ̀ ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ó bá máa gbé lé ayé ìgbésẹ̀ mùsùlùmí ìgbésẹ̀ múmìnì ìgbésẹ̀ tó gbà iná ni ó máa tọ̀ ojú ọ̀nà rẹ̀ ni ó máa tọ̀ kò ní tọ́jú ọ̀nà tọ́lọ́hún èyí ń ẹni bá yanjú ọkàn rẹ̀ tí ò sí irinṣẹ́ méjì kan ń bẹ lára ọmọ ádámà tí máa ń bọ́kàn ṣiṣẹ́ àkọ́kọ́ ń iná lójú wa èkejì ń bẹ létí wa bójú bá ti rí nǹkan ẹsẹ̀kẹsẹ̀ tí ń bá ń gbé lọ́nú ọpọlọ́nú ọkàn ni yóò máa lọ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà létí létí bá gbọ́ nǹkan bọ́pọlọ bá gba tiẹ̀ ọkàn náà gba tiẹ̀ ìlànà bìfin nínú àwọn ohun tẹ́ẹ̀tù rí lára ẹni tọ́lọ́mùbá wa ni yóò jèrè láyé àtàkìyà àmà وجعل أذنه mustami'a ọlọ́run ó ṣe tí rẹ̀ létí tí ń gbúrò tí máa ń tí rẹ̀ gbọ́ nǹkan dáadáa bí à ń gbọ́rọ̀ ọlọ́run à ń gbọ́ quran à ń gbọ́rọ̀ àwọn àlùfáà dáadáa láwọn àfáà súnà dáadáa àábẹ́mà etí irú ẹni bẹ́ẹ̀ àwọn nǹkan tí ó máa wù kò ní í fẹ́ gbọ́ àwọn ohun bọ̀ fẹ́. kọ́ni قد أفلح من زكاها وعينه ناظرة ojú rẹ̀ méjèèjì kò ní fẹ́ láti fi wo nǹkan kankan àyàfi ihun tọ́lọ́hun ọba bá ń fẹ́ ká máa wò ní ohun tó dáa kó máa fojú rẹ̀ wo alukur'an kó máa fojú rẹ̀ máa fi wo nǹkan rẹ̀ arákùnrin kan ló lọ bá wà díyí ọlọ́run ká ń jọ́ka wọ́n ní ẹja kun o ojú méjèèjì ò sí pọ̀ lóhun mọ́ òun sì jòwèrè kójú ó padà wá òun ò rí jòwèrè àbá yìí wá ń sọ fún wípé ìwọ̀nba àbí tọ́lọ́hún ní òfé ríran ọmọ náà nu àmọ́ bọ́ bá wù ọ́ kọ́lọ́hún ó dáa padà àwọn ò sọ fọ́lọ́hún kọ́lọ́hún ó dáa padà àmọ́ tara ìríran ní kó wọjá bí máa ń wáyé ń jọ míì ọlọ́run àgbà ríran lọ́wọ́ ẹlòmíín ti torí pé kò fẹ́ kó fi ìpè àsìkò díẹ̀ tó kù bóun bá fi ìríran náà lẹ̀ fún ó lè lọ darí ẹ̀ síbi ohun tóun ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ní gbogbo àwọn tóun bá fọkàn wọn mọ́ ẹ̀ ní máa rí wọn kí wọ́n máa wo ohun tọ́lọ́run ọba ọ̀fẹ́ wọn ò ní máa jókòó ń bi tójú wọn ò máa fi wòwò kí wò àyàfi kí wọ́n máa jókòó níbi tí wọ́n máa fojú wọn wo ohun rẹ. kọ́dé àfúláhà máa ń zaka kọ́dé àfúláhà zaka. pàlàkà méjì iná la pín sí láwọn ọmọ ádámà ọlọ́run fèyí fi hàn wá olùrè kan ò sí tí máa ń re ẹ̀mí dókítà kan ò sí tó lè tọ́ ẹ̀mí ìyàn sọ́nà ojú ọ̀nà àtọ́lọ́hún ọlọ́run ní ẹ̀mí tó wọn ọlọ́run bá ti fọ̀ mọ́ bó tilẹ̀ wù kó máa wà bàjẹ́ tó bákòókò tòun ọlọ́run bá tó òun darí ẹ̀ síbi tóun fẹ́. arákùnrin kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ilé ayé wọ́n ní ọ̀nà tá a rí yìí tá a ń tọ̀ lọ́tọ̀ bọ̀ yìí nọ́nà ilé ayé tàkìyàmọ̀ ò rí bẹ́ẹ̀ ọ̀nà kìyàmà tá a gbà tá a fi pàdé àánú ọlọ́hun ọlọ́hun ti ṣàfihàn rẹ̀ fún wa lára anabi muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ń dá anabi kàkálẹ̀ yìí tó ní alẹ́ bá pàdé lára ẹni tọ́lọ́hun ọba bá fọkàn rẹ̀ mọ́. ó lágbára pọ̀ bàbá ní ká máa yinrin ẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan òǹkàlùkù mọ àbí tó ń kù sí mbẹ̀. ẹ̀rọ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì a máa sọ kúkú dùn báwo lòun ó ti ṣe tóun ó fi láṣeyọrí níwájú ọlọ́run anábì a máa sọ kúkú dùn rẹ̀ tẹ́síkì yàtọ̀ nùfúùsì ìṣàfọ̀mọ́ àwọn ọkàn àwọn ẹ̀mí ìṣàfọ̀mọ́ àwọn kẹfìrà ọ̀pọ̀ ọ̀nà pọ̀ tá à ń gbà fi ṣàfọ̀mọ́ ẹ̀mí ẹ̀mí tó bá ti dógun ẹ̀mí tí ó tí ò sí ń bi tọ́lọ́hún ọkàn tí ò gbà kọ́lọ́hún bò là ṣe ń dá a padà. kọ́dẹ̀ àfúláhà máa ń zàkà kọ́dẹ̀ àfúláhà máa gbogbo ẹni tí ọlọ́run ọba bá ní kó wọn ọlọ́run ọba rí ẹ̀mí rẹ̀ rì àbí máa ń zàkíáhá ẹni tó bá rí ẹ̀mí ara rẹ̀ rì tó darí ẹ̀ síbi tọ́lọ́run bó ti tọ́ kọ́dẹ̀ afúláhà yóò lò yín dáadáa yóò tún dé sálùkìyàmà àwọn màláìka oníkẹ́ ní òtútẹ́ gbà. kọ́dẹ̀ afúláhà máa ń zàkíáhá. قد أفلح من زكاها. bó tilẹ̀ wù kéèyàn ó dáa tó láyé bó tilẹ̀ wù kéèyàn ó lówó tó láyé bó tilẹ̀ wù kéèyàn ó nípò tó láyé èèyàn ńláńlá ló jẹ́ ni gbajúmọ̀ ló jẹ́ ni tó o bá sínú àwọn bí àwọn ìròyìn tá a kà kalẹ̀ dáná náà fi wí yìí sí lára rẹ̀ ó pò fún ayé ó tún pò fún àlùkìyàmá kọ́dé àfúláhà. kọ́dé àfúláhà máa ń zàkà kọ́dé àfúláhà máa ń zàkà. díẹ̀ díẹ̀ lọ́rọ̀ ayé máa ń sún ibi ọlọ́run bá ní kó ń kálukú ó súnra rẹ̀ dé kọ́ máa fọgà sí wípé bóun ti ń sún lọ nì ẹni tó ní ti ń ṣi ń ṣi àsìkò tí ó bá tó tí ó mú yàn pọ̀ nínú ayé náà yóò mú yàn pọ̀ bí ìyàn bá ohun tí yàn bá fi ìṣẹ̀mí fi ṣe iná ni ó fi gbàṣírò jẹ́ iná ló fi darí àwọn bá ń bẹ nílé ayé kí èèyàn máa ṣọ́ra ṣe púpọ̀ àwọn àfáà jẹ́ kó yé wa wípé tazkiyatun nufus ọ̀nà tá ń gbà fi ṣàfọ̀mọ́ àwọn ẹ̀mí ó pọ̀ púpọ̀ min ahammiha nínú àwọn èyí tó peléke tó gbangba nínú ẹ̀ àkọ́kọ́ mẹ́ àtọ̀ṣìdù. Allahu akbar. àtọ̀ṣìdù. àtọ̀ṣìdù. ìṣọlọ́run láṣọ. àtọ̀ṣìdù ká má mẹ́nìkan àfọlọ́hùn. àtọ̀ṣìdù bí ń bá ń gbóná ká mà pòun náà ni bọ́ bá sì tutù ká mà pòun náà ni kọ́kàn wọ́n dúró wípé kò sí nǹkan kankan àfọlọ́hùn. Allahu akbar. At-tawhidu afábàtàrà òbí. Kí gbàgbọ́ èèyàn dúró wípé ọlọ́run ò pín méjì bẹ́ẹ̀ sì ni kò pín mẹ́ta ọba tí ń lé ni wọlé náà ní ń lé ni jáde òun náà lọba tí ń fúnyàn jẹ tí sì ń gbàjẹ lọ́wọ́ ẹni. Khaba allazi sara duniya umar tahila. وليس في كفه من دينه طرف. التوحيد kéèyàn nígbàgbọ́ wípé nǹkan kan ò sí àfọlọ́hún ìsọlọ́hún láṣọ ẹlòmíín kírun fọlọ́hún ń gbáwẹ̀ fọlọ́hún ń ṣe dáadáa fọlọ́hún ohun tọ́lọ́run rán wa ń ṣe àmọ́ ó tún níbòmíì tí ń tún fìjẹ́ sí ó ní nǹkan míì tí ń tún lọ sàn jẹ́ fún kì eléyìí ọ̀nà tá a fi ń gbà ni ìgbọ́ ọlọ́run ọba gbọ́ ká ṣe ọlọ́run ọba ní àṣọ nítorí ọlọ́run tá a rí yìí ọba wa tá a ọba kan ní ọba àṣọ ni ọlọ́run ọba tí ò pé méjì ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ nínú táwọn àlùfáà ní alẹ́ fífọ ẹ̀mí wa mọ́ muwafiqatu sunna fil qawli wal amali kéèyàn ó jẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ tí ó bá máa sọ kó jẹ́ ọ̀rọ̀ súnà tànàbì. sallallahu alayhi wa sallam. gbogbo ohun tí ó bá máa ṣe kó jẹ́ ohun tànàbì ní ká máa ṣe kéèyàn ó máa wà nínú àwọn aládàádálẹ̀ ẹbú tí ń kó ìpalára bẹ́ sí. ìṣẹ̀mí tí wọ́n bá lò lé ayé kó jẹ́ ìṣẹ̀mí tí ó bá ìṣe ànábì Muhammad tí ó bá a nínú ọ̀rọ̀ ni nínú ìṣe ni nínú ìjọsìn ni nínú ìbánilò ni nínú ìbániṣe ni. Nínú kọ́dí àfúláhà máa ń zàkà. kọ́dí àfúláhà máa ń zàkà. kọ́dí àfúláhà máa ń zàkà. kí ni ó tẹ̀lé lànà nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. kó máa tẹ̀lé gìgìrì sí ànábì wa Muhammad kó máa gbé bá nábì ti gbé kó máa lò bá nábì ti lò. nínú iṣẹ́ àti ọ̀rọ̀ inú ọ̀nà tí èèyàn gbà fi ń fọ ẹ̀mí èèyàn má nìyẹn. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. anabi ìṣe rẹ̀ kò sẹ́ni tí ò bá mu bó ṣe olówó ó ṣe déédéé bó ṣe dáríkà ó ṣe déédéé bó ṣe ń tó wà ń pò ó ṣe déédéé bó ṣe ń tí ò sí nípò ó ṣe déédéé gbogbo ẹni tó bá ti rí ṣe bẹ́ẹ̀ mú lọ́wọ́ tí ìjọsìn tọlọ́hun tó wá pẹ̀lú ẹ̀ ànábì ní wú ẹni bẹ́ẹ̀ afúlá máa ń zaka kọ́dà afúlá máa ń zaka. máa zaka gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣàfọ̀mọ́ ọkàn wọn tó ṣàfọ̀mọ́ ẹ̀mí wọn kọ́wọ̀ níbi gbogbo láìfí àbí ayé tí yín máa ń wà nínú ọkàn ẹni kọ́ńtọ̀ wọn mà jèrè ayé yóò tún jèrè àkíyàmà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 nínú ọ̀nà tá a lè gbà fi ṣàfọ̀mọ́ ẹ̀mí wa àbí ọkàn wa àdá olùfaraid kí ó máa pé gbogbo ń tọ́lọ́mù ọba ṣe lọ́rùn àyàn fún fún wa ká máa ṣe inú ẹ̀ ní irun wákàtí márùn-ún wa ó ṣe lọ́rùn àyàn fún wa inú ẹ̀ ramadana wà ó ṣe lọ́rùn àyàn fún wa ó ṣe hajj lọ́rùn àyàn fẹ́ni tó bá lágbára ó ṣe zàká lẹ́nu lọ́ranyàn fẹ́ni tí owó zàká bá wọnú owó ẹ̀ bí èèyàn bá ń ṣe a máa ṣàfọ̀mọ́ ẹ̀mí ẹni a máa ṣàfọ̀mọ́ ọkàn ẹni kó o níbi ohun tọ́lọ̀ wọn. kọ́dé fúnláàmọ́ zàká wọ́kọ̀dé kọ́ọ̀bà máa ń dàsá. ẹlẹ́gẹ̀ẹ́rin bẹ́ẹ̀ àdùn áhùn kí èèyàn máa ṣàdúrà lórí ẹ̀mí ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdúrà tá ànábì wa Muhammad máa ń ṣe ànábì a máa sọ pọ́lọ̀ lóòrèkóòrè wípé Allahumma ati nafusi taqwaha wa zakkaha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha a Ibn Abbas radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhuma. ó ní ànábì a máa sábà ṣàdúrà yẹn lóòrèkóòrè ànábì a máa sọ bọ́lọ́hun pé ọlọ́run ìwọ lọba tóun máa ń fún ni lóúnjẹ láláì lóúnjẹ ihun tí ọkàn wọn ihun tí ọkàn tòun ní bùkátà iná nípayà tìrí ọlọ́run jogún ìpayà rẹ fóun jogún ẹ̀ sínú ọkàn òun má jẹ́ kí nǹkan kan gbàyé nú ọkàn òun lẹ́yìn ìpayà tìrẹ ọlọ́run. wa zakkiha anta khayru man zakkaha. zakkiha ọlọ́run bá mi ṣàfọ̀mọ́ ọkàn mi kọ́ níbi tí ò dáa tí ò mú mi kọlù rí ọlọ́run ètì torí wípé ìwọ ọlọ́run lọ́ba tó lóore jù lẹ́ni tí ń ṣàfọ̀mọ́ tó lè ṣàfọ̀mọ́ ọkàn òun ẹlòmíì ò lè ṣàfọ̀mọ́ rẹ̀ bí kèbá ìṣèwọ ọlọ́run. anta waliyuha wa mawlaha. àdájúdájú rí ọlọ́run ìwọ náà lolúwa tó ń ní ọkàn mi ìwọ náà sì ní olùrè tó ń rè ọkàn náà ibi ó bá wù ló ẹ̀ sí ẹwà ẹwà nabi muhammad sallallahu alayhi wa sallam. ihun tó mọ nabi tá nabi ń bẹ lọ́hùn lérí ọkàn rẹ̀ pé kọ́lọ́hún má jẹ́ kó ń wọ́n sí náà ó dọwọ́ àwọn ọmọ ádámù. qad aflaha man zakkaha. وقد خاب من دسا ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ mujahidatu nafusi kéèyàn máa ja ẹ̀mí ara ẹ̀ lógun bẹ́ẹ̀ mi rẹ̀ bá fẹ́ darí ẹ̀ lọ síbi tí ò da ọjà lógun pé mọ́ hmm, lọ bẹ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ bá darí ẹ̀ lọ síbi kó bá ti yàn jẹ́ ọjà lógun pé mọ́ ṣe bẹ́ẹ̀ mi rẹ̀ bá fẹ́ darí ẹ̀ lọ síbi ntọ́lọ́wọ́n bò fẹ́ darí ẹ̀mí rẹ̀ padà jẹ ẹ̀mí rẹ lógun wọ́n náà tiẹ̀ jókòó kó béèrè lọ́wọ́ ara rẹ wípé dáadáa o ọmọ orí pèsè láyé. Allahu Akbar. ǹjọ́ tó o bá fẹ́ ṣaburú torí pé ọwọ́ rẹ kakó ṣaburú dàbí náà padà wípé áá bí n bá ṣe bọ́ déèyàn kan ò bá tiẹ̀ lè mú mi ọlọ́run ní kápá lórí mi. wọ́kọ̀dé xaaba. wọ́kọ̀dé xaaba máa ń dasa wọ́kọ̀dé xaaba man dassaha. man dassaha gbogbo ẹni tọ́lọ̀ ń ṣì lọ́nà tọ́lọ̀ fi ààyè sínú ọkàn rẹ̀ tó ṣí ọkàn rẹ̀ lọ́nà ó ń tọ̀hún ó pàdánù ayé ó pàdánù àkìyà. Allahu akbar. bẹ́ẹ̀yàn bá lówó lọ́wọ́ ọlọ́run bá ṣí ọkàn rẹ̀ lọ́nà kò ní rí owó náà ná síbi tí ó ti pàdé àánú ọlọ́run ẹni tó ń bẹ nípò bọ́lọ̀ ń bá darí ọkàn rẹ̀ tó ṣe ọkàn rẹ̀ lọ́nà kò ní ríbi lopò náà dáadáa tí ó fi pàdé ìyọnu ọlọ́run. làwọn àáfàá fi ní khaba. khaba allazi sàrà dùnìyàwó murtahila. وليس في كفه من دينه طرف. àdánù òfò kéèyàn ó ṣe kéèyàn ó má ní àṣeyọrí ìjọ tíyàn bá kó láyé ni kéèyàn wá wòfò lára ẹlòmíì. aláàjì lówó lọ́wọ́ ọlọ́run fowó kẹ́ gan-an bó bá bá bẹ́ẹ̀ tí ò lẹ́sìn ó pàdánù. sábà lẹ́sìn sára dùnìyà ọmọ rẹ̀ tàyè وليس في كفه من دينه طرف. ọlọ́run lé òun lòún dáná òun lòún sì dárí jánnà méjèèjì èèyàn ni yóò wọ bẹ̀. àwọn ẹni tó ń tóun ọlọ́run bá ṣe ọkàn wọn lọ́nà tó bá fi lọ́ọ́ rí ilé iná jòkó sí ọ̀pọ̀fọ́. الله الذي سار دنياه مرتهلا وليس في كفه من دينه طرف ọ̀kan náà sọ̀hábà nábì wa Muhammad tí a mọ̀ ní tá a mọ̀ sí Anas ibn Maliki radiyallahu ta'ala anhu Anas ló sọ fún wa wípé òun ṣí ọlọ́run tí ń jọ́gà wa olùrẹ̀wá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé azulumu salata àbòsí téèyàn ṣe fún rẹ̀ láyé mẹ́ta làbòsí ọ̀hún ọ̀nà téèyàn fi rìnrìn wípé ọkà tòun ń ti mẹ́hẹ àrùn tí ń wọnú ọkàn ọ̀hún ọ̀nà mẹ́ta ni lọ́kàn fi ń ṣàrùn. Allahu akbar. àkọ́kọ́ mbẹ̀ fàzúlùmún la yaghfiruhu Allah. zulumun la yaghfiruhu Allahu àbò àbí àìdá kan bẹ àbòsí kan bẹ tó máa dáàmà ó ṣe kún rẹ̀ bó bá ṣe tọ́lọ́hún ò ní forí èyí wa zulumun yaghfiruhu bẹ́ẹ̀ àbòsí mi bẹ tó máa dáàmà bá ṣe ọlọ́run ó yà pé yóò mójú kúò fún wa zulumun la yatrukuhu àwọn ààyè míì tún ń bẹ tọmọ ádámà bá kù díẹ̀ síbẹ̀ ọlọ́run lòun ò ní filẹ̀ fún òun ò ní dárí ẹ̀ yìí òun ò ní túnlẹ̀ jọ tí pàlàkà ìyá tòun ọlọ́run bá dé wọ́n kọ́ di khaba man dassa. wọ́n kọ́ di khaba man dassa. وقد خاب من دسا. gbogbo ẹni tí ọlọ́run ọba bá fi gírímọ̀ngáyì sínú ọkàn rẹ̀ ó kófo. Allah Allah. gbogbo ẹni tọ́lọ́run ọba bá fi ìlara sínú ọkàn rẹ̀ ẹrù ó dànù. mandasaha gbogbo ẹni tọ́lọ́run ọba bá fi ìmọ̀ rí tọmọlàkejì bàjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ò ní lójú tó ń wájú ọlọ́run. òun àkọ́dì kọ́ bàmá ń dà sá wọ́kọ̀dì kọ́ bàmá ń dà ọlọ́run ní àkọ́kọ́ ń bẹ̀ gbogbo ọmọ ádámà tẹ́ ẹ bá wálé ayé bẹ́ẹ̀ bá tẹ́ ẹ bá rí bí rere dé sí ẹ̀ṣọ́ ìmánìyí ẹ̀ṣọ́ gbàgbọ́ yín. ewu wo talẹ́ńtẹ́ gbà fún ẹ wo kílẹ̀ gbà fún ilé ayé wa Muhammad ọ̀rọ̀ tá anábì ń bá wa sọ yìí gbogbo ìpinnu ọ̀nà tí àbòsí yìí pín sí tá a ṣe fúnra wa anábì wa fẹ́ ṣàlàyé kọ̀ọ̀kan anábì ní fa amma zulimu lẹ́rì la yaghfiruhu Allahu fashirihu. ayé ẹ̀ṣẹ̀. àbòsí tọmọ ádámà ṣe tọlọ́run lòun ò ní forí ẹ̀ jí iná ni kí ọmọ ádámà ò tún mọ nǹkan míì lẹ́yìn ọlọ́run kó máa pè nǹkan míì lọ́lọ́run kó wá fòun ọlọ́run lẹ̀ òun lòun fún un jẹ atẹ́gùn tòun ní omi ìhun ní mu òun lòun ń fà láàfíà sí lára òun lòun ní kó máa ṣe kó máa rí ṣe. ilẹ̀ òun ní ń lọ ní ń bọ̀ oúnjẹ tòun ọlọ́run ní ń jẹ bí nǹkan èso wù jẹ òun lòun ní èyí tí ń gbé nú odò nú ẹja òun lòun ní èyí tí ń gbé nú igbó nú àwọn oríṣiríṣi àwọn ẹranko òun lòun ní òun wá ṣe tí ó fún lọ fèrè balẹ̀ fún nǹkan mi. وقد خاب من دساها ó ti wá ṣe tó náà kò wá rí ọ̀nà kan tí ó gbà yé padà ọlọ́run ní gbogbo ẹni tí ń bá kù lọ́nà òun tó ń wó pàdánù alkiyama ìyẹn ló mú wọn lọ́hùn sọ́nù alukur'ani wípé inna shirika lazulmun azim. inna shirika lazulmun azim inna shirika lazulmul azim. ìwà nǹkan mi lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ìpè nǹkan mi lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ìbá àbòsí tó tóbi ni. Allah. kíyìn ó máa mú oore fólóore kíyìn ó mọ wá lọ gbósùgbà fún nǹkan kan lẹ́yìn ọlọ́run a kò sí ńláńlá mọ́. inna shirika lazulmul azim. Hmm. inna shirika lazo ole yẹn ti ń lọ ilé ọlọ́run tó fẹ́ lọ tó sí hajj ó lọ tí wọ́n ń náà ra wọn ìwọ̀n lọ bá a ní májẹ̀mú tó o bá sọ mi lọ tí ibi tó wà yìí ń tún ṣe òòṣà ní ń bá wí ni ó òun yìí ń tún lè ń wọ̀ ọ́ láṣọ haba ọmọ adama. inna shirika ladhulmun azim inna shirika lazolimun azim. gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí ṣe bẹ́ẹ̀ lára ẹ kà á sí ẹ máa ẹ máa ẹ máa mà wọ́n láwọn ẹni tí wọ́n fẹ́ pò fún alkiyama tí wọ́n bá túbá. Allah. ànábì ní ẹlẹ́ẹ̀kejì wa amma zulm alladhi yaghfiruhu Allahu. وظلم العباد أنفسهم فيما بينهم وبين ربهم الله أكبر àwọn láìbí kan bẹ àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tọmọ ádámà bá ṣe Ọlọ́run ó forí ẹ̀ jì iná ni gbogbo ẹ̀ṣẹ̀ tọmọ ádámà táwọn ọmọ ádámà bá dáṣẹ̀ láwọn ẹrú sìn Ọlọ́run tí wọ́n fi ṣe Ọlọ́run ọlọ́run ní bá bá wà foríjì lọ́dọ̀ tó wọn náà òun ò foríjì wọn ẹ̀ṣẹ̀ pọ̀ ọ̀nà pọ̀ tá à ń gbà fi ṣe ọlọ́run nínú ọ̀rọ̀ tá à ń sọ à ń ti bẹ̀ ṣe ọlọ́run inú rìn tá à ń rìn à ń ti bẹ̀ ṣe ọlọ́run gbogbo ń tọ́lọ́run ní ká má dé díẹ̀ tá à ti bẹ̀ dé díẹ̀ inú ẹ̀ ẹni tí ń mutí ń bẹ nínú mùsùlùmí ẹni tí ń ṣe ṣìnà ń bẹ nínú mùsùlùmí alágbèdè olè ń bẹ nínú mùsùlùmí a ẹni ń ṣàbòsí ọmọ alákejì ẹnbẹ nínú mùsùlùmí ọlọ́run ní gbogbo ẹni tó bá gbogbo ọ̀nà tá à ń bá fi ń ṣe ọlọ́run láwọn aláìfí kọ̀ọ̀kan tá fi ń ṣe ọlọ́run tá a bá túbà tá a mọ́ ọlọ́run ń forí èjì wa. wà á máa àbòsí kan bẹ tọ́mọ ádámà ń ṣe fúnra wọn lọ́hùn lòun ò ní fi ńlẹ̀ láyéláyé òun ò ní yáfirú ẹni bẹ́ẹ̀ kódà bó bá bó bá fa fáàrù débi tí ó fàdé òun ó kọ̀ òun ò ní foríjì. ẹnà ṣe ẹríkà làzó ọlẹmọ nàzí. ànábì ní ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ náà fàzúlùmọlẹ ìbáàdì bàádùn hùn bàádùn iná ni àbòsí tọ́mọ ádámà bá ṣe tán bá ṣe fúnra wọn àbòsí tí wọ́n ṣe láàrin ara wọn àbòsí tí wọ́n ṣe lẹ́yìn fúnra ara wọn lápèjúwe ìran náà ní máa ń fi nǹkan ṣọ́yàn ọkùnrin tí ń lọ ṣáájú tó wá fi ìyàwó ẹ̀ fi ṣọ́ ọ̀rẹ́ la ilaha illallah. inna shirika lazulmun azim. ọlọ́run ló mọ ọjọ́ ti bẹ̀ṣẹ̀. inna shirika lazulmun azim. àbòsí tí yẹn bá ṣe fún ara èèyàn ọlọ́run ní òun ò ní yáfi ẹ̀ ẹni tó ṣàbòsí fún ó dìgbà tó bá tú ọ ó dìgbà tínú rẹ̀ bá ọlọ́run ló mọ iye àbòsí kọ̀ọ̀kan tó ní kálukú ṣe láyé wọ́kọ̀ di xọ́ọ̀bà. wọ́kọ̀ di xọ́ọ̀bà máa ń dàsá wọ́kọ̀ di xọ́ọ̀bà máa ń dàsá. gbogbo ẹni tí ọlọ́run bá ní kí ọkàn rẹ̀ kó mọ̀ rí tọ́lọ́run ọba ṣe ohun tọ́lọ́run ọba àfẹ́ lọ́lọ́run ọba darí ẹ̀ síbẹ̀ ń tọ́ ń pò fún ayọ́kọ̀ bọ̀lìkìyà. خاب وقد خاب من دساها وقد خاب من دساها اه àbá àwọn sọ fún قد خاب آه، ها وقد خاب من دساها وقد خاب من دساها. من دساها. gbogbo ẹni yòówù tó bá di pé ọkàn bí ṣe ń lórí ayé bí ṣe ń lò gbèsè ayé ọlọ́run ọba ò bá rè é kò rí ọkàn rẹ̀ síbi dáadáa ó tàn ó kò fọ àkíyàmà ọmọ àbá ni bí yàn bá kó láyé bó bá làkíyàmà wàlẹ́ ìsàfi káfìhí. wàlẹ́ ìsàfi káfìhí mi ń dì ní dọ́rọ́ fún la khayra lil mari illa khayri akhirati. يبكي عليه فذاك العز والشرف oríire kan ò sí fún ọmọ ádámà téèyàn bá lólé ayé tó gbádùn ayé àbọ̀ráyé lò bó ti fẹ́ ayé san èyí gbogbo èèyàn mọ̀ wípé eléyìí bímọ àwọn ọmọ rẹ̀ sì yàn eríire kan ò sí. láàárọ̀ ìrọ̀lẹ́ mẹ́rin ìlà. خير آخرة يبكي عليه فذاك العز والشرف. ìjọ́ tí ó bá kó o láyé nígbẹ̀yìn nípa ìpínpà tọ́lọ̀ ń bá ní kó lórí ayé rẹ̀ tó wá kó o láyé kára àdúgbò máa sunkún ẹ̀ káwọn ọmọ tó bí ó máa sunkún ẹ̀ káwọn mọ̀lẹ́bí ó máa sunkún ẹ̀ káwọn olùbátan ó máa sunkún ẹ̀ káwọn ọ̀rẹ́ ó máa sunkún ẹ̀ gbogbo ẹni tí ayé bá ń sunkún bẹ́ẹ̀ ó dáa sí wọn èèyàn rẹ̀ ni. kọ́ọ̀bà oríire tó parí sínú. sára àdúnyà òmùrútàhìlá wọlé sáfì káfíhì mídìní tọrọfó láàkàrà lílímárì ilá kàírù àkìrà tí yòbókì alẹ́ ìfàzà kálí èso wọn ṣàròfò. nítorí nígbà tán bá ti rántí ẹ tí wọ́n tí wọ́n bànújẹ́ tí wọ́n sunkún tí wọ́n ń jara mọ́lẹ̀ orí ńláńlá mà ní fún ẹni bẹ́ẹ̀. yòókù kí alẹ́ yìí ìlà yòókù kí alẹ́ yìí fàdá kálí èso wọn ṣàròfò. ọ̀kan náà wà níyà ọlọ́run tí a pè ní rábí. Allahu ta'ala anha. owolozhenka kayevikandioka ọgbọ́ àyà yíyé débi téèyàn lè gbọ́ yé sí ọ̀rọ̀ àbí àtúlà àdàbí ó sì wà nínú àwọn wàléyà tọ́lọ́hún ọba máa ń darí ẹ̀mí darí wọn síbi dáadáa tọ́lọ́hún kan àwọn ẹni tí máa ń yan ẹran ta yẹn tí wọ́n yan ẹran lọ́wọ́ rábí wọn tí wọ́n yan ẹran lọ́wọ́ rábí wá jókòó wá mú wọn sùn ó sì kú sẹ́kún. ẹkún yìí pọ̀ púpọ̀. àwọn ẹni tí yan ẹran wá ni ó lóun ò ní bùkátà sí ẹran tẹ̀yìn. ni. ó lébi òpà òun kí ló wáá ṣe ọ́. Khaba. Khaba allazi sára àdúnyà umurtahila. وليس في كفه من دينه طرف. ó ní ntí ẹkún tóun fi pọ̀ lágbo tóun wà yìí tóun fi ń sunkún tẹ́kún náà fi pọ̀ lọ́pọ̀ yanturu ó ní ẹ̀wù ẹran tẹ́ ẹ gbé sínú náà yìí ìgbà tẹ́ ẹ fẹ́ gbé síná ẹ gbé síná láàyè ẹ du ẹ pa ẹ ṣiṣẹ́ rẹ̀ ẹ yọ awọ kò lára rẹ̀ ìfun ẹ pọ̀ fún kò gbogbo ohun tí wọ́n ń bẹnu fún nígbẹ́ ẹ pọ̀ kò gbogbo ìdọ̀tí tó wà ń ẹ sì ń nù ẹ wá ṣe dáadáa ẹ fi nǹkan sí tó lè fani mára kẹ́ ẹ tó gbélé náà ó ní ohun tí wọ́n ń pa àwọn lẹ́kùn ni pé bọ́mọ ádámà bá lólé ayé tọ́lọ́hún ò bá darí ẹ̀mí rẹ̀ síbi tó dáa tọ́lọ́hún bá ṣe ẹ̀mí rẹ̀ lọ́nà ààyè láláì ọlọ́hún ó dẹ́mi padà sí la yóò wà ní káwọn màláíkà ó jù síná láàyè. wọ́n kọ́ ọba lẹ́sìn. ó ní ìjọ náà ní pa àwọn lẹ́kùn. Kọ́bà lẹ́rí. Sáàrà dùnìyà òmùrẹ́ tàjìlá wàlẹ́ ìsáfì káfíhì mi ní ní dọ́rọ̀ fún. À ń dáná sùnyàn láyé, à ń dáná sùnyàn láyé. Bá a bá dáná sùnyàn, òǹtọ̀ ń wó kú nù la, ó ó níní láàjú náà táyé lọ bí èèyàn bá sì kó sínú ẹ̀ ó ń tọ̀hún ò ní kú yóò máa rí ìnira kò sì ní kú. àwọn ọ̀bàlẹ̀dì sára dùnìyà ọmọ dáìlà wọlé sáfì káfí mi ìdí ní tọrọ fún. rábìlì ìjọ náà tọ́lọ̀ ń bá ní wọ́n máa ju ọmọ ádámà kọ̀ọ̀kan sínú náà láàyè òun ó wà nù wọn ni kò yé òun sí. ìwọ wà nù wọn ni kò yé ọ sí. sóńtọ̀ òun náà máa bẹ́ nù wọn ni kò yé wa sí. ó ní ń pa òun lẹ́kún nìyẹn ìwọ náà tiẹ̀ jókòó tiẹ̀ sunkún bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ náà. la khayra li marihi illa khayru akhiratin yubki alayhi ifadha. كالإنس والشرف إلوما النبي ومحمد صلى الله عليه وسلم inú lànàbì máa bí ń sọ bọ́lọ̀ ń pé allahumma ati nafsi takuwaha. allahu akbar. wa zakkiha anta khayru man zakkaha. anta waliyuha wa maulaha máa sọ fọlọ́run torí pé ihun tó lè mú ọ̀rọ̀ èèyàn já síbi òfò níbi àdánù iná ni bíbẹ̀rù ọlọ́run ò bá sí lọ́kàn ẹ̀ tọ́lọ́run ò bá tó fọ ọkàn ẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ó mà já sádàánù. wà á zakiya anta khayru máa zaka. ọlọ́run bá a bá yọ ọkàn kan tí ọkàn táwa là ń fọ̀ ọ́ kò lè dàbí fífọ̀ tí wọ́n lọ́n fẹ́ fọ̀ fún wa wọ́n ló máa gbogbo ibi tí ìmánì máa ń jókòó sí o mọ́ ibi tí ìfàyàbalẹ̀ kéèyàn ó gbà pé ohun tó bá dé ìwọ ni ọmọ ibi tí ó jókòó sí. anta waliyuha wa maulaha. béèyàn ó bá jẹ́ olótìtọ́ èèyàn ọmọ bọ́kàn rẹ̀ ó ti rí béèyàn ó bá jẹ́ onífarabalẹ̀ èèyàn ọmọ bó ṣe ṣe ọkàn rẹ̀ tí ò ní dàrú anta waliyuha. anta waliyuha wa maulaha anta waliyuha wa maulaha. tó tó mú ọlọ́run. ọba tó jẹ́ ó yé wa wípé ìgbàgbọ́ wa kò sí lọ́wọ́ wa àyìgbàgbọ́ wa ní sì sí lọ́wọ́ wa òun lòún wà díẹ̀. ẹni tí ń bá ń gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tọ́lọ́run bá bá ní kó máa ṣe tóun fẹ́ kó máa sin òun ọlọ́run kó dúró déédéé pọ̀ lóhun ọlọ́run agbára rẹ̀ kọ́ òun kọ tiẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹni tí ń wá ń ṣe nǹkan míì àwọn náà kọ́ ọlọ́run lòun lòun wà ń bẹ́ẹ̀. à ń ta wọlé yọ wọn mọ ọ la. èyí wọn fi hàn wá ká múra ká sọ kúnkún dùn ìmọ̀ abẹ́ lọ́hùn lérí ẹ̀mí ara wa bò láti lò ó táfi lóore táfi lọ bọ́ lọ́hùn dáadáa ọba tó wá ní ẹ̀mí tí máa ń rèé tí máa ń darí ẹ̀ síbi tí ìyẹn máa ń darí ẹ̀ sí tí yẹn fi ń bá àánú pàdé ọlọ́run má darí ẹ̀mí wá síbi. àmín. ọ̀là la gbogbo ń tá a ṣe tá a fi pàdé àánú rẹ̀ ọlọ́run ibẹ̀ ni kò darí wá sí. ìhun tá a ṣe tá a fi pàdé ìbínú rẹ̀ ọlọ́run má darí wa síbẹ̀ ah. torí pé a ti ṣe májẹ̀mú a ó sì ọ̀la ayé wa. káwa ní gbẹ̀san bó bá dọjọ́ ìdájọ́. jọ̀wọ́ fèríjì wa. torẹ́ṣẹ̀ wa pọ̀ jọjọ igi fèrè lánàá yá àgàfòrò jọ̀wọ́ foríjì wá tó rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lánà yá Ghafuru Rahimu. ọlọ́run jọ̀ọ́ wá san wá lẹ́san lé ọlọ́run jọ̀ọ́ wá san wá lẹ́san lé. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله